بسم الله الرحمن الرحيم حمد بيوي تراتوا ترى زكون ده يسجدر زكاة لو تو اي باب في فضل الصحابة وما يجب اقتصاده فيهم ومذهب أهل السنة والجماعة فيما حدث في بينهم babi lana doji báàbí lẹ́nu àdójúhùn dẹ́ àìdẹ́rẹ̀sí kàtí ọjọ́ lẹ́mọ̀ adé ìdẹ́rẹ̀sí ẹ̀kejì mi ni èyí dẹ́rẹ̀sí ẹ̀kejì èyí gòun dẹ́ muhammadu rasulillah wàlẹ́bínà màáhù àṣìṣẹ́ àlẹ́ kọfẹ́ rúhàmẹ́ ọ̀dẹ́yìnàgùn. رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شفعه فآذره فآذره فاستغلى وفاستوى على سوقه يعجب الزراء يعجب الزراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما kai aya ka ipò ọbẹ ọbẹ ọbẹ ọbẹ ọbẹ jálé ilimi ìṣe karatu ìṣe ẹgbẹ aya ya ka ń wá dẹ ẹwọn wọwọ mà nẹpẹ الله يعني محمد رسول الله النبي محمد ونجوجنك ونجوجنك ونجوجنك ونجوجنك bó ma rẹ̀ kórè ma fi muhammadu rasulillahi ma fi yàn ma ìṣó ní ṣọjọ́ ọjọ́ ti rọ̀súlù wẹ̀ àwọn àmì Amishi aka àkàdọ́mọ amishi aka àkàdọ́mọ mẹ́rin tẹ̀ mẹ́rin sẹ́nà lílo bá ẹ̀ta níbi ọjọ́ ẹnì kẹ́ẹ́dẹ́ àmàdọ́ màláìkà yorì lò kàmẹ́ pẹ́lẹ̀ ọ̀jẹ́rọ̀ àníbi sọ́lá láàrẹ̀ sọ́lá màá ń màá rọ̀ àlíyù yìí abá níbi ẹ̀nẹ̀dọ̀ bíọ̀ sọ́nà lílo ẹ̀dì àníbi ìtàbalẹ̀ ẹ̀bà àníbi ẹ̀jẹ̀ fi sọ́nà lílo éèlé kàmẹ́rálẹ̀ ẹ̀lẹ́ àmẹ́dọ́kọ̀ sọ́nà lílo ẹ̀dẹ̀ kàmẹ́rálẹ̀ nkànmálága jùlọ ẹ̀lẹ́ ilé ìmọ̀ẹ́wà tó sí àníbi jẹ́rọ̀ tó sí àlíyù jẹ́rọ̀ àní ìmọ̀ọ́mọ́dù yìí sọ́nà nígbà ẹ̀jẹ̀ oníṣẹ́ ọjọ́ ẹ̀jẹ̀ àlíyù ṣí àyẹ̀lẹ̀ màdúmákà ni ṣí àhùrọ̀ bíyà shi engwe muma umeni iboje umeni ngini mane magazini yo abela gwe pa pa bobula mani hijabu yo ama chichi ele na matim chi e maka matim maka bi chi a imamia isna asharia shi a imamia isna asharia we pa manya kola gami ye differentiate ma kẹmú gbogbo ẹ̀ma do ma ọ̀họ́ ẹ̀ma ma fi ti ọ̀bọ̀ ọ̀gbẹ́ kẹ àtàmà kó kẹrẹ. sọ́nẹ́m kó wọ́n fi ọ̀rọ̀ lọ́mọ mi sí àpapọ̀ kó do kété iná. sọ́lú kété ma ṣe fi ọ̀rọ̀ papọ̀ lú. ṣí e kakọ̀ lọ́mọ ẹ̀jẹ̀ ṣí àgọ̀rọ̀ bíyà. gọ̀rọ̀ kalama màá dọ̀ takalama ẹ̀ dọ̀ mọ̀. ẹ̀ ẹ̀ nẹ́gẹ̀ dẹ̀fẹ̀rẹ̀nsì takalama yìí yọ kàrẹ́ pé yìí má sọ̀rọ̀ yẹn ti àmọ̀ ẹ̀jẹ̀ ọ̀wọ́ ẹnìkì màkọ́rọ̀ màgbẹ́gbẹ́ lẹ̀ ọ̀pàkó mà lé ewu dọ́ọ̀ àmà ní ní dúdú mà ti pakó ọ̀pàkó ewu dọ́ọ̀ yìí gbẹ́lẹ́ ní dọ́ọ̀ yìí dúró ọ̀pàkó mà ṣe dúdú mà ti ní ewu dọ́ọ̀ àmà ẹni kí differentiate mà ní abá níbi má ní kí màláìka yorùbá náà ti má ní kí differentiate níbi torí sẹ́mi náà líyò ní kàmánìbílì rò lẹ̀ ẹ̀ tí màmú ṣí àmọ́ ọ̀dá kàlámà lẹ́dùn hàn rẹ̀. ayé àgídẹ́ mọ́ra máa dúdú ní akádébí muhammadu jẹ́nẹ̀ rasulullah saliyu rasulullah ìwọ́jọ́ kan jẹ́gẹ́ ìnẹ̀kì rasulullah muhammadu rasulullah Ubo Ahmadu Lugulam Al-Qadiyani lẹ́yìn ọ̀nà yìí máa e jọ níṣẹ́ ọjọ́ ọ̀nà yìí máa India ìkúlóyèsù ìkólóyè èso mẹ́ẹ̀ẹ́gbọ́n ní yín màá yìn èso ní yín màlẹ̀ ayà ń du dé mìgẹ̀ àníbi muhammadu ọ̀sọ́nùṣẹ́ ọ̀jọ́ ìdìbò lámù pàdé àníyàn wàlẹ̀dínà máa àhú abéèdì dẹ́gbà níbi mbókọjọ́ tẹ́kùmà pàdé ní nǹkan àlẹ́bọ́ ìsìlámà ní òun lẹ́ẹ̀ gàgbèjì rẹ̀ bọ́lẹ̀ dẹ́dẹ̀ a ṣe dá wàhálà kòfà ẹnu ẹ̀dẹ̀ gbé ti màkítà màkàbìrì ọ̀la yìí má pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ náà màkàbìrì ọgbẹ́ ìtàbá àmẹ́dí àdẹ́ yìí àmàṣà pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ń bọ̀ fìrìtìm àgánìkó ẹni kí gàṣà alìkánì mọ̀ọ́mọ́dù á sì bí aṣàdúgbò kó aṣẹ́mú obìnrin yẹn wò ẹni gbèsè yìí mà fẹ́ kàtúmọ́ náà tẹ̀wọ́ kòló yà máa jẹ náà kúkókù kíkódò mẹ́gbà ta nẹ̀kẹ́ra yà gbogbo ẹ̀ ànẹ̀kẹ́ra ànẹ̀kẹ́ra ó nù gbẹgbẹlẹ ẹnẹ rẹ bó ti máa jẹ àmì káàbìrì ní kékeré yú màmá kẹ́ káàbìrì sì dùn mẹ́rù máa ń àmọ́ àmọ́ ó lè máa rọra máa ọbẹ̀ náà. ẹni àti yóò mi wọn ẹ mọ̀nà màtí tí àdínì àrínà ọ̀rẹ́lẹ̀ náà jẹ́ ẹgbòbó kadọ́mọ̀ mọ̀ lónìkọ́ àmásù lónìkọ́ àfihà lónìkọ́ àṣóbì ọdẹ wúdí ilẹ̀ ya, ro wọn jòlùkẹ jòlùkẹ ní ojú èyí gbòǹgbò tá a fún adarú ẹni ẹ kàdọmọ òun kókò òun náà màdínì kókò lè máa kó yí kọlọ mọ jòlùkẹ jòlùkẹ kókò mojú màdínì rọrùn kúlé pẹ atánàgbọ pàtàkì òwú alẹ tìgbọ òpópò wẹ kó òun má gbówó gbówó mẹ kó yí wọn nẹ náà gbòó. ŋmɛdu wo yi madini baabo ni yi di gbogbo kubi yɛ ɛnɛ ka do mo ya tioko kutali tioko tioko tioko olu bɛ ŋun daga ya tɛ ya tɛ ama koji gbogbo kpa lo ŋun daga nyata ni amanu bi o ya àṣìdá alàlùkọ̀fà ẹnu ẹ̀dọ̀ ẹ̀gbìtì màtí kẹ́mi káàkiri ọ̀la ẹ̀sùn máa yẹ ẹ̀rí àmì káàkiri náà àmì káàkiri nìkan ló lẹ́rú máa nù but ìní lẹ́bù ló èkó màmá àti yóò nà mí káàkiri ṣùgbọ́n mà yá yá yá yá ṣe fi mi ọ̀la ma ṣẹ̀kúgbọ́ mà kọ̀ọ̀la mi káàkiri lójú. ń gbógun ṣe káàkiri ti dáná kí káàkiri ti dọ̀la káàkiri ti hù dáábàá ite ni contribution ni yẹn náà bàbá àmọ́lẹ̀ ni yóò máa yàn ní. Yọ̀ní kábìrà sọ̀gá ite ni òun yẹn àpawọ́ àpàdé òun rẹ̀. Kábìrì ike jẹ́ àpawọ́ àwọn obìnrin yẹn tá a gba àpàdé oúnjẹ ẹlẹ́ta àpàbí ẹ̀ náà máa yẹn ni. Àkàṣì dá ọlọ́run kò fọ́ọ̀rù gọ́ọ̀gù wa gọ́ọ̀bìrì gbọ́dọ̀ pẹ́ lọ́nà níbi tẹ́lẹ̀ yìí. Wà kábìrì wọ́n ó yẹ mi wọ́n adó mi wọ́n wà kábìrì gbọ́dọ̀ ọjọ́ kàkàtì yẹ wà lẹ́rùkú fẹ́rẹ̀ wọn fẹ́ ká yìí lọ́gbẹ́ ọgbẹ́ rẹ̀ lò. àtìmá òkú fà ọyọ àbúso ọmọ àbúso fìyà ẹgbàgbà àbúso fìyà ni máa ń pàdé nìkanì nínú ọyà wọn adéjú oyè wọn adéjú dò ọmọ yà àbúso fìyà nìkan ìṣọ ọyà nídìí sọlọ láyé lẹsọlọ ìdá wa náà yóò lọ pàánù ní ìmú àmúgbò bí àwùjọ wọn gbogbo ọgbọjọ ẹwọn ẹlẹ àmì bí omi tí wọn ojú ọwọ àwùjọ ẹwọn ẹlẹ yìí ní ilẹ má bèrè mọ ẹwọn ìyá ni ẹgbẹ iye ń wá ẹkọ ọkọmọkéèkì ń yẹ ń ta ìdájọjọ rẹ wọn dábàá ẹni lò òwe tó òjẹun ni wọn ní náà wọn máa ń ìpàdé náà níbi dá ìlú ìyẹun ìwé ọmọ ìdúrà ìkọ yẹun dábàá yìí ee kome mo isa nga nebi anebi ejia kuwe daba sago adaba abi koye anga nebi ngojora ya bwana ya la yanhakum ani alladhina lam yuqatilukum wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqtu wa tuqtu ilayhi ọjọ́ hàn nà mẹ ìmọ̀lá ìtàmà ìmọ̀lá hàn mẹ mẹ mẹ ń gbé bàtà àmì mímọ̀lá hàn mi kábìrì ọjọ́ hàn nà mẹ.

àmọ́ ẹ mọ̀ àwọn ọmọ gáàrà ọmọ ìṣòye wọn má má sọ̀rọ̀ àdùmátì ọ̀sẹ̀dọ̀ yọ hàn àmì rẹ̀ ìsáàdì ní bí àdùmí ti yọ wọn ṣe ní mọ̀ àmì yọ. ẹ̀nínú ìdìnnà ọgbà níbi ṣe pé gbẹ̀yàn yọ kí yẹun yọ kí dé dábàá mẹ́ẹ̀dì ṣe dé dábàá omi mímọ̀ àwọn kẹ́sì tẹ̀yìn wọn mọ́ yọ hàn àmì. ọgbà tuntun láàmú akọ́wáyé kẹ́ẹ̀bọ̀ ọwọ́ sẹ́yìn mẹ́ ẹ̀rọ tẹ̀tẹ̀ wá ló bẹ̀. àbílẹ̀ àṣìdá wàhálà kò parí a máa má bọ́lá máa rọ́ àmà ó fẹ́ iná wò a máa má má kéwò làmọ́ ní a máa má má bò bá wọn làmọ́ ní. ìkúrò kò ṣòwò ẹ̀tọ́ kò dọ́dọ́ mẹ́wàá dáná ẹni tó ṣàbẹ̀ wò yìí ìkúrò kò ṣòwò ọ̀rọ̀ kò mẹ́kọ́pù. ẹnẹ tó dọ́yà ya mọ́ kìnnìkì sí mi ìdílé ìgbà mọ́tò kùnà nẹ táyà ń mọ́ ń pẹ́ tánì àti kò má yí oge yú táyà tó mọ́tò mi lè gẹ́lẹ́ <laughs> rà. àbí òyà débi ọmọ o gbá ẹgbọ ká máa mọ kí bá mọ ní. ẹdọ ìgbà náà lọ pápá kó lò ó big man. mílíọ̀nìà àmà tí wọ́n bá jáde wí àmà náà wọ́n la máa yọ wọ́n la máa kọ́lá mẹ́ẹ̀dọ́ máa wọ́n la máa nílẹ̀ tí sòdí àtàkùn yìí hmm. ẹlẹ́gì ní mílíọ̀nù dúbú mílíọ̀nù ọkọ́ ẹlẹ́gì kàyé bí ìyèmí lẹ́sì pàdé dájé mi kìmọ̀ ẹ̀rọ yíyèmí má bọ́ òyì má nánà dúmẹ́rin anana àtẹnu òyì má àdánwò bì dán alùkéde mẹsì nínú dúdú abanẹ tani ẹni bú anana banẹ anana kéŋẹ na lẹnu ẹnà alẹ àgànà na kẹne ìdílé yàdẹ yìí ẹnà anana ẹnà alẹ àlẹ anana kíkọ àná anana na na Atamanana na ní yíìpù ta fifty million riel up to that is up to two hundred dollars there ma two hundred uh, million naira there kó nà ní kí mímú tọ́gẹ́ la wa kẹ́nẹ́kì náà ní ibi yìí kó akẹ́nẹ́ tó awé wáyé àtàmẹ́ mọ́tò ẹ̀ àyẹ̀lẹ́ ní ìlú mọ́tò lẹ̀ automatic brake adẹ̀rẹ̀ dó gbáà imú gìlìkì tó dágo dédéke lálẹ́ wẹ́rà lóhun ní tó yàtọ̀ ọ̀hún ẹ̀ ẹnu ojí ẹnu ojí arọ̀ ọ̀dọ́mọ̀ nínú arọ̀ ẹ̀ arọ̀ bọ́ọ̀ bí àjọmọ̀ arọ̀ ọ̀dọ́mọ̀ lẹ́yìn àtàmú mọ̀ mẹ́ta mi mọ̀ arọ̀ mẹ́fà akọ̀ yóò kàtẹ́lẹ̀ kọ́ àmà obìnrin náà àmọ́tọ̀bí ìgbẹ̀lẹ́dì ya yé lé lé lé lé àmọ́tọ̀ àtẹ́kìrì sọ̀mọ́ mà fi má mà tòkù ya lé lé lé lé lé lé lé ẹjẹ́ ni fún mànà màmí yìí kórè ẹjẹ́ ni fún mànà kẹ̀kẹ́ ni kọ́là dọ́là tí yàn kẹ̀kẹ́ ni fún mànà tó kí ni tó mú pàǹdà kẹ̀kẹ́ ni kẹ̀hún ló ẹjẹ́ mà kórè kórè gàdì màmí yóò rà rọ. yé lè lé lè fi máa lu kí òun àyà ni nanu yura rɔ nanu yibi na wọn akɔsɛ ɛyà ti le ba mama mɛ yikɔ rɛ eyi ma kɔ rɛ daga ti ro ɛma ɔbɛ ne o bo ya ne bi ba eyi omi ɔye mama ma ta si ma sutɔ la ma ma gbɔnyi wɔ la ma ma yi eyi omi ɔ ma ma bala ma tɛtɛ lɛ ma ponzi ma mɔ la ma nyɔnyɔ.

بينهم ومن يرتد منكم فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أعزة على الكافرين أذلة على المؤمنين أمن دوجين يوم مؤمنين تاتينا مؤمنين ما تدوجين يوم مؤمنين تيجي macho kuna riziki takatamade dunga kama na ngumu manu makata kama dunga kama na ngumu ngobeke jima male yo jima أما على الكافرين and they are arrogant some كافر ولا عزة الكافرين مجانا يا الموقع يا أي عزة عزة المؤمنين عزة على الكافرين عزة على الكافرين جميع جو روح آه، أشداء على الكفار روح ما بينهم ẹ̀wọ̀n ti ní ṣọ̀mà rẹ̀ máa ti jẹ́mu ọ̀wọ́ máa ti jẹ́mu yàrá ọ̀hún rọ́kà án ìjẹ̀dà ẹ̀rí mọ́ máa ti rúkú rẹ̀ ti ti jẹ́dà dámá màgánìkó máa ti jẹ́mu bí ọjà níbi ànàmọ́ máa tà rẹ̀ àmọ́ náà nàìjíríà là èmi ọ́ áfíríkà pẹ̀lú dùgbọ́n náà láyé àdéyìn ẹ̀yìn àjùtí tẹ́ ń wá sí tẹ́.

barozi tanga dini jon ama rojo modomo wal munafiquna wal munafiqatu ba'dhum abu iruyi domo nadano lai ojo kuma na rubu domo sarau roka sijiran yabata huna fadlan e, ko yida ma mu ma si ko ya si sijada gide o ma tele alẹ́ máa lé kọ́lọ́ àbújá máa wọ́n máa jáde ọ̀rí àwọn àpilẹ̀kàǹtì máa kó mi sí àbújá ọ̀tẹ́ pípípípípí mẹ́tò ayé mẹ́ máa kó yínú máa pa nìyí ẹ̀tọ́ ayé mi nìkà tẹ́mọ́tẹ́ èmi nìkà tẹ́mọ́tẹ́ máa kọ́lọ́ lé àwọn lé máa màsálásí gẹ̀ ló ti àbújá kẹ́gùn bọ̀ gẹ́lẹ́ ló ti kàdúnà kẹ́gùn bọ̀ gẹ́lẹ́ ló ti lókojá kẹ́gùn bọ̀ gẹ́lẹ́

Baby, baby, where am I? Oh, that. Where are you? Where are you? in line. 700 naira. 3,000 naira in line. That no matter. 30,000. ìlà ìkójọ àwọn ọmọ akáwọn ẹ̀rọ lẹ́yìn ẹ̀rọ mẹ̀mọ́ sí máa lóge lẹ́yìn àkàwọn mẹ́rin ó lóge òun àfẹ́ tó ti àyín àfẹ́ ten thousand mamamamama ìkólẹ́n òun ń dá láfẹ́ thirty thousand àwọn ọmọ nánà èyí ṣe òun dẹ́ odò ìlànà lẹ́ ọ̀wọ́ la yín òun yẹ ń gbàgbé tẹ́lẹ̀ mgbe ọbụla ji akwụkwọ ọma ee ma okekele baba ma narịrị ma mi 2000 tụma m kwuo onuge ma ndị ana e na awa nụga nwa mee otiela abịa 2000 ya ya bụ wee lafe 30,000 aka nwụ ma nana ọnụnegide milionia ojikọ lewu na limu na afrịka mụ na wele na lele kọla ya nene ka ya mma leka kwa ni ka ede enyo ya mere ẹ̀dọ̀ owó ẹ̀ tagba. a máa gbé màmí má là ló ká máa dàmí ẹlẹ́tún màkà yìí ìṣe wọ́n yà kó ń gbọ́n dàmí sí fifty thousand ló wẹ̀ kó ń dàtú yọ ọmọ màkà. wà á mẹ́rin wọ́n yọ gbogbo oṣù mẹ́ta wọ́n yọ ń dàtú ní fifty thousand ló wẹ̀ kó ń dàtú yọ ọmọ màkà. ẹgbọ́ gbọ́n ẹgbọ́n mo ráyà ẹ̀mọ́ àgbẹ̀sìn ó ṣàná náà ti tí yọ ọmọ ẹ̀lú ẹ̀fọ́ máa ukparo ko haji on ya do na yumuran almajiri ke on abi maka yi àwọn ya don on da je gbeje town we mda we town e go ogele won kan na le wodi adwa di wodi adwa e ne le me gba mura wa gbam iromeni iromeni ami jahili ba do be ni jatu mari dikijọba kudabale ubeha aizatun eh, ashida ala alkufari ma ruha ma ubaino umuya tarawo ruka an sujadaniya ya mata ne ke yabuta gona fadlan min Allah wa ridwana fima hum fi wujuhihim min athari sujud fima hum ujema fi wujuhihim ida ida mejuma lubis ẹna gbó ma bi titi jẹda manifestation ní ìṣe ìlẹ̀mí lẹ àbẹ̀kọ́jọ́ ọ̀nà. èyí ìlẹ̀mí ọ̀nà àníkejì mu náà fi kí ẹyí òwò níbi inú dèkìṣà bí wọ́n ti lè yin òòrùn lẹ́pa kú. àlùmọ́ọ̀nì rí ìdí. ọ̀gá ti dá ìmọ̀ra mi yàtú mi òye lọ náà kó kà mà sọ́ mi kó yàn gbó gbogbo àtọ́kùjọ́ kà yìí. òye òbẹ́ ilé ẹlẹ́tọ̀ọ́ mo yá òkúta kàjá nàjọ ẹbí ẹ ẹbí ẹ gbàgbàdo òkúta lẹ náà rí àìkọkọlọkọ màná rọ ẹhùn náà nù mọ. mmadụmi ndaba ya yàtò yọ àgògò n'akpọ òun ìgògò ọmọ nwòrí ọkpa kpọ mú kàkítà náà ọsẹ wéyìn ọkpa lẹ ẹnjẹ káyọ ọkpa yìí tẹ ẹbẹ. wọ́n dọ́lẹ̀ ń pa wọ́n káyún tẹ̀ òun àdásíta mí ilé mímú iye ọ̀gá lẹ̀lẹ̀ àbẹ̀kí ìlẹ̀kú lọ́wọ́ mà. màná ìkọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dí ètò àdọ́lẹ̀ wí ẹ̀wọ̀n jálì dìjẹ́ tẹ̀ gbá kókókókó lẹ́kọ̀ọ́ rẹ̀. ayọ̀ mú iye ne le wole ma yovu akɔ wata ɔtɔ na lɛ kɔmiɛ nyɔm dabia akɔ dzɔ kikɔ kuta dabia kuta dabia ɔtɔ na yi pe osolima bɛ wo ma ti tso osolo yawu yi dami tɔ sima ohun fi wuju yi yi mu ɛdi pasara gbɔ yɛ ne yi dɛ mɔ tii. ka yàyà kàìdẹ̀ yìí ya ìyá mi yi. Abi abí ìtẹ́bù kúkọ̀ rẹ̀ àkúrú mi rẹ̀ màmá kò kúkọ̀ owó dẹ́ gẹ́mẹ̀lẹ̀ màmá wee hó òbí adẹ́ kó hó òkábọ́ adẹ́ ya mi yi yìí dẹ́ mo mọ́ ǹjẹ́ mọ́tí to tó abi daba na náà dé abegi subo sunna madabo na ya misahabi ogbo ye mama chamete ni ngiwe kaya to ami khawari jo ogbo yi madabo ko daba na de mama na de idaba papa na de apapa na de abi de pati ogolo ogbo yi ma de abe ti ma wo ti uju ni imam do fasara uma to daba le فيما هم في وجوههم إلا سبحانه وجوهنا رب يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين بيضت وجوههم ف... أه؟ وأما الذين بيضت وأما الذين وأما الذين اسودت وجوههم وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله وأما الذين ابيضت وجوههم ففي وجوههم ففي رحمة الله وفي رحمة الله هم فيها خالدون سورة آل عمران آية 104 شوف ما تتسكي nkwano ọjọ́ náà sọjọ́ kàǹtì ọjọ́ ẹlẹ́bà yóò máa tàbí ẹgbẹ́ òjò wọn

tura mani imani o masi kparo kagbagba me ani ole ani bi agbo na gbagbo yi ani bi keke na ka gbo na tele boy ma ti gberi ma bi bi ajo bo to to mai sunan akafartum ba'da imanikum fadukul adab wa amma alladhina biyadbatu wujuhahum fa fi rahmatillah hum fiha khalidun tura bala sima hum fi wujuhihim yakunu fil akhirah وجوه يومئذ كسر وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وجوه بو يدوم أمي مؤمن إليه هل أتاك حديث الغاشية وجوه يومئذ ناعمة لماذا؟ لسعيها راضية ووجوه يومئذ باثرة تظن أن يفعل بها فاكرة so manifestation eju ese dudu ko eju ese ko ile ni ale ne kinna di de kinni sunna male ana maro do ki ata ata en bi yanga so na so le ju pa ko me won ro ju jara ukó ɖe gbodigbodigbodi ina ina nɔ ba imawo ɖe gbodi ava le basa ava imawo tete wúlò yóò sẹ dọ àbí lò yí dada ọwọ́ sẹ gbẹ kẹrẹbẹ ọwọ́ yálù lẹ́yìn ó dẹ́ yí èyí ẹ̀rọ ń kà dẹ́ fi yí ni ẹ ò lé màmúdu jẹ ní. ìyàwó ṣe dúdú tì gbà. dide kuna yi atọ atọ ọdọmọ ti yi nwa ewu amẹrin na mi tabi a ma ro yi rojú yújọ lii jagbele ni ọwọ yẹn ẹbi zili ẹbi ibi ọ̀hun bẹ́ẹ̀ tsọ dípò gidi ọyà kọ́ ẹgbẹgbẹ táwọn lẹ yẹ ká òrẹ́bọ̀ kọ́ ẹjọ́ ni ẹ̀ẹ́tẹ́ àfọ̀dà wá ẹ̀ẹ́dún ní ojúgbójú lè pàpọ̀ ẹ̀ẹ́rọ̀jọ̀ bí tàbẹ̀lẹ̀ lè pàpọ̀ ẹ̀ẹ́bá gbogbo bí àdéjọ̀lẹ́ káì àdéjì ní ìwùtò kó fún ẹ̀bá àdàdì ìbá mẹ̀mẹ́ ọkà tẹ́nì kájà yìí èyí lẹ́dú ìbòjì mẹ́rin ọgbọ̀jọ́ àti ìdí ìṣẹ̀rẹ̀ ọ̀wọ̀ ìṣẹ́nu yìí máa gbọ́yọ́. Akútú kẹ̀kẹ́ pẹ̀lú kẹ̀kọ́ dágbà ṣètọ́ ọ̀lẹ̀ dágbà ṣètọ́ mẹ̀mẹ̀lẹ̀ wọ̀ láàyè ó rí àpàjẹ́ rí gbọ́gbọ́ tẹ̀lé. Ẹ̀jẹ̀nẹ̀ tó ibùdó mẹ̀sàrúdò mẹ́wọ́ gbà ń pa kótó ìbọn ọkàlẹ̀ ìdó àfòǹkè. Bàgẹ́dẹ́ẹ̀dì gbòkì sọ gọ́vọ̀nà ìṣọ́wà yá wọ́ kàmúnẹ̀ rọ́ọ̀bì àwa madogo mbogi awa onuka dango mama togo ma ire dawa aladi ko ma togo awa atiki ulan ti bogi ma wane wane bojon sogo yin espanyanya ne adu so ga du kwali danya ne e o so so go ye iwe ga yen panyanyu panyanyu kíyẹ kó yígi nà mẹ́. Bẹ́ẹ̀ agbọ́ wa yóò fi ara rẹ̀ ibẹ̀ yá gbọ́ fi ọ́ òkú. Àmì kàwárí yìí nílẹ̀, ọgbọ́n yí pátí tá a bó kúkú ewó. Táwọn ilẹ̀ ojú ọdún gbọ́dọ̀ fi sí ilé ìwù ju yìí ní ásẹ̀rẹ̀ tìjú yìí. Òjì wa mẹ́lẹ̀ wà mọ̀ ní ojú ìsúgbẹ́dàgàmẹ́lá ṣe tàbálẹ̀ wáyé ọgbọ́n ojú àmẹ́lẹ́. ìtẹ́mú ọtí fásáré yìí máa dọ́mọ̀ àwọn alùsùnà gbà hmm. bẹ́ẹ̀ni ka masalahu fi tawra ujiwe made atawra wa masalahu fi ujiwe made atawra ama ko ujiwe made atawra yani de kalu dey bible ngomo mo atawra to musa nọ ni ومثلهم في الإنجيل وجوه ما جاوه إنجيلا نودي وجوه وسيوكو ما دوامي سهدا نبي داومو ها كزرع إذا بين يو أخرج سطعه إذا تون إذا قاندو فآذره تكي فايون نه كزرع أخرجه ẹnu ẹ̀yọ́ ẹ̀kùnmà kó gbẹ̀yà ni akọ̀rọ̀jà sẹ́kàwó ìjọ ìgàdó omi ìgbà olùkù fà á zara wò sáàkì ní sọpọ́tù tó ìní sọpọ́tù tó òun àlùjẹ́ máa yáde sọpọ́tù yẹn ń jẹ́ olùkù fàtìláìsà kò tó tọ́ ẹ́ olùkù ìgbàlá ti dání ẹ́ pẹ́sítà kọlẹ́bà àbí ìsọ̀pọ̀tù kí wọ́n mú lẹ́kì àyàwó àwọn alùpùpù ìbálàkì dání olùgbò fẹ̀tẹ̀láìjà kìdó tọ̀ láti jẹun láti rí ju pa ẹ̀tọ̀wù ìdága nìyàn nù wọ̀n pẹ́sítà kọlẹ́bà kú pẹ́sítà wà àlàdókè táàkì balance dáàkì ju ẹ̀ ọ̀ ojú ìdìgbò tabalẹ̀ náà dọ̀tọ́ra balẹ̀ mẹ́ dábàá tẹ́ pására kàkà mi má ní súnà fọ̀wọ́n ṣe. nani ga zar'in eh, idan bai muku a karajar shat'ahu idan ọmọtọ́hun lẹ̀ òǹtànẹ́bì muhammad ń zar'in alójẹ́ shat'ahu lẹ̀ òǹtẹ́nà bọ́kà ìwọ̀n sọpọ́tù wọn nẹ pàìpàẹ́lẹ̀ pàìpàẹ́lẹ̀ na umar hmm, hmm, shat'ahu sẹ́nà bọ́kà fa'azarahu pàìpàẹ́lẹ̀ na umar fọ́sẹ̀gẹ́lẹ́gbà báyìí sẹ́nà usman adini nupa yọlá sẹ́nà usman kì wá gbàdínì wa ìbálànsì tẹ́nẹ̀ rí na aliyu kì wá yìí ánẹ̀tà dínà ọ̀la ọbàdì fọ́sẹ̀rẹ́ ojú fún bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀. yóò yí mu zòrò à sákì aṣùtọ́ ń ẹ̀ náà lóṣẹ́ zòrò à dáná lóṣẹ́ kìí ṣe fọ́lọ́ yìí ìṣẹ́gbogbo ìṣẹ́gbogbo yíyan ọ̀mọ̀mẹ̀lẹ́lẹ́ the farmer fáàmù jẹun farmer hàn ìrùdíbò zòrò àyà sọ́ọ̀tọ́ ọjọ́ ọjọ́ yẹ́nà mú kó ń kí sọ́ọ̀tọ́ ẹ̀hùn màbíṣẹ́ mú kó mọ́ it is parabolical the expression here it was is parabolical is parable ẹ̀hùn ṣẹ́ mú kó ìdè ìsọpọ́tù kì í nẹ́ra nẹ̀ àdínà níbi ìyá ìṣẹ̀mẹ̀lẹ́ ẹ̀mẹ̀lẹ́ lẹ ojú kábi sàábì má níbi ọ̀la àmì sàábì la bí àyà dínì ẹ̀wọ̀n ẹ̀mẹ̀lẹ́ ẹ̀mọ́dù tíọ́gẹ́ náà ìjẹ́ pàkàbí àpàbí ní ìsọpọ́tù ìdè ìgbàpá níbi wàbí sàábì lẹ màná mọ́ọ̀la màná mọ́ọ̀la nẹ́ra níbi ìyá òhìyànẹ̀ ìyànẹ̀ mẹ́dínà fóònù mẹ́dínà má kà tó lulululu kóná káwọ́ bìrì gbé ramadọ́la má yẹ anabi mu makaba nkpanu ne mboyi kɔjɔ kɔma níbi ɔla dimu dɛw liyare rabi yim alikofar dimu bi sɛ ŋɔ ɔgɔ dɔɔ ŋa ma kaabiri anabi mɛrɛ tete kama susu yɛ níbi ɛlɛ bɛ ka kɛ ti ama anabi yɛ bɛrɛ ama susu yɛ kɛ lɛ ɛdi anabi yɛ lɛ kɛ ɔma mi na yɛ gba ti anabi ma ma mi kɛ n'o fo ama Àlejò ẹgbẹ́ bá gbogbo ló mọ mọ́lẹ́wọ́ ọmọ ara yìí. Ọmọ mi lára rẹ̀ múra níbi ìyá níbi ẹlẹ́. Gbogbo àwọn ẹ̀sìn ju yá aga níbi ẹlẹ́. Àwọn ìgbé ìgbé ìgbé náà wò. Ẹgbẹ́ kòkó wọn jẹ wọ́nyàn àbí gbogbo pẹ̀lú máa bá a tẹ́lẹ̀ tẹ̀ka báyìí ojú kẹta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dáwọ́ tẹ̀ka bẹ́ẹ̀ yìí abẹ́lẹ̀ kàmẹ́jẹ́ ńlá rí ó máa jẹ́kọ̀ ọ̀rẹ́ ìbí tí wọ́n bá wẹ́ gbogbo gẹ́gẹ́ àpapẹ̀ àmẹ́rin ó dẹ̀ mẹ́jẹ tẹ̀ka àbànú ẹ̀dá àmẹ́ pátá ẹlẹ́gbọ́mọ oníbi ẹ̀wù oyè wà kúrú ya kúlógún ewé mímú náà ní ọmọ abúlé ní àfẹ́mùtà níbi ọjọ́ ìkóyè àmọ́ kọ́ níbi rẹ̀ àmàlẹ́ ajẹ́jẹ́ ìwé rẹ̀ màtà níbi àmọ́ akẹ́lẹ̀ ní ó gbé òjá kẹ́lẹ̀ àyín akẹ́lẹ̀ ẹlẹ́gbẹ́ wa gbẹ́mí kẹjà níbi kiri amade òwe rẹ̀ wọ́n dé mùsùlùmù nfọ̀tàkọlẹ́nà àkọlẹ́jà sọtẹ àrùn sọtẹ rẹ̀ sẹtì ẹ̀rí gàá níbi lẹ́nà má abọ́kọ̀ rẹ̀ kuma ọ̀pálukú yìí iná ọjọ́ mú yìí ti mẹ̀dínà fọ̀tàkọlẹ́nà fẹ̀sẹ̀wà aba ni bia ndoki nyane bia mi sahabe ne ya toda ikapo sahabe mani bia ni yareza bihim al-kufar boy ma mani bia ni bia mo wo ku ka ya ri yo yele mo mo le de yo wo pe ju sabe na le bo mo de eh eh yo wo mo mo le de o ko ma ra te do ya no yo ni mo mo le de o yo nga ku bo mani bi mo mo do la li yareza bihim kí mmadụ si edodudu kí mmadụ si meli kí mmadụ sọ gọdọ ọmụgwọ ya alikufa nama kafe sa ami saba nibi kọjọ kó manga nibi kí mu dẹ mu ama kafiri agba bí ni bó ka tó mọ mi ni ẹ nkùmá sí àmì rádà yà bí ni ma ami ba nibi mbẹ́kẹ̀ máa ń wà bá níbi tsukọ́lọ́ nibi níbi nù páìpù lèyí àìkẹ̀ máa ń wà ní ojú yẹ bá níbi tsukọ́lọ́ ọ̀fẹ́ lẹ́nu bí ewu gbogbo lẹ nẹ kìtàbí sàájà fi náà ṣàdé gbogbo lẹ nẹ. ẹnna ti àjẹnà yàmi sí gbogbo bí àjàmí náà kàdọ́gbé ogó ya níbi àrí dé ọjọ́ àkàkọ́ mẹ́mú kó ikọ́ máa níbi ọ̀la lè máa dá lè ọ̀dọ́ ìsàbí him bí ẹ̀kí ìsàbí him tòrábálẹ̀ ìmáàmù malik ìmáàmù dárò làkàìsìrà yẹ́ ní tú oṣù làkàmí sàádà ní káàbìrì yẹn ṣe tàbí ẹtí ní oṣù làkàmí lẹ́dọ̀ torí ẹ̀hún ó ìdìdó bí shepa ubyanibi kanebi dumachuka muma dango nga mikabiri lo nga dinu payune lo lama kijajau kijau kimodango gogo imweli nga mikabiri moka adoma chula kama ele duki chula kama kafiri le elemento far in you and yere achula kama le dom therefore ami shia

káàmọ́ ah, ló dé ààyè ń dìbò ayẹ̀kẹ́ ẹ̀ láì sọ́rọ́ kù àṣà ọjọ́ ni lèlè fún kọ̀rọ̀ ìmọ̀hánìrín náà lèrí náà ọkùnrin yomi diari wọ àmúwálé yẹ́bùtà fún àfọ́gùlà mí ìjọba ee tọ ọba káwọn kan ti yẹ lẹ pẹ̀kọ̀ yẹ ndọ́ka yẹ lẹ jẹ náà ẹ̀tọ́ ẹ̀dùn ọ̀sádìkúnà kàkẹ́lẹ̀ kúrọ̀ yẹ lẹ̀ ọ̀sádìkúnà gbọdúkọ̀ gbọdúmà gbókè dọ̀gba bàbá kàjá ọ̀rẹ́ lórí dọ̀gba gbókè dọ̀gba dọ̀gba aláwọ̀ lónà bí èyí òdòdó èyí òdòdó yìí máa jẹun ní àgbàdì ní islam kó o bóyá nínú mọ̀hájírì kó o àmà mọ̀hájì máa ń gbọ́n àmì àlàáfà gbókọ́lọ́ kàmá sí ìrọ̀ yíyú ìṣògbó kọ́rin lẹ́wọ̀n ọdún mọ́rin mọ̀hájírì wẹ̀lẹ̀ àǹfà. kọ́lọ̀ ìjìra ìmàtí wọ yéjú tàbàlì ó dúró lẹ́kọ̀ọ́ adé dúdú mọ́ àmì àwọn sọ́ọ̀rọ̀ ń kọ́lé mà àwọn ọ̀rọ̀ yéjú tàbàlì ó dúró kọ́lé lẹ́kọ̀ọ́ àwọn dàmà ẹ̀hùn sí àǹsàrò kò máa ti pé kí màdàtẹ̀ kó ń gbé mọ̀hàjìrì ẹ̀hùn sí ọjọ́ dúró kí mọ̀hàjìrì dúdú mà yẹ sáré sì ti máa tẹ́ ọmọ dúró tó dọ́ tó dá dì nìyẹn lọ́jọ́ méjì máa dúmọ̀ mọ̀hàjìrì abọ́jú ayé ń lórí sẹ́ẹ̀kì yẹ́ kẹta ayé ayé ni wọ́n lè sí nàtọ́fà owó ìbéèkì wà lè fún ma wọ́n lè sí nàtọ́ abọ́gọ̀gọ̀ wò mí láyé sẹ́ẹ̀bà uwu wọ́n lè sí nàjí nàfọ́ mínú màgáyé bókè jìjìrú má màgáyé sẹ́ẹ̀bà uwu sẹ́ẹ̀bà uwu fi pásárà kùrán sẹ́ẹ̀bà uwu fi tọ́lá fi sẹ́ẹ̀bà uwu fi yóò ṣàdínì má pàkó copy mahaman de copy be ombele ya ngoza mama obele tebe o mojo pe kado mo ni ni bi insa na mi insa ni duma ni ko ma al muhajirin al al muslimuna min al muhajirin wala makai al muslimuna min al ansar makai ama automatic ko ni ma ti je ba ojo ma ti muslimu <laughs> e ma won ni ati asan mi lo ama nu bɛ di anya taba wu gbogbo take la kita fa taba wu ma le bi maza insana mayema ile bi insana bi kuma ti insan anta abudallah ka annaka tara wa with full sincerity manane bi chane bo bile ha iko ta ni ngoja ni kutani me nadhani ko kuma àwọn ọba ayé làwọn olóyè muhammadu rasulillah wàlẹ́sìnà máa àwọn àṣìdá wàlẹ́ kòfà wàhámà ọbẹ̀náwó sọ̀rọ̀ àwọn orúkà àǹtí jẹ́dá yabtaguna fadlan min allahi wa ridwana simahum fi wujuhihim min athari sujud ذلك مثلهم في التوراة وقف òyìnbó máa dúpọ̀ àtẹ̀pá kó ṣáká bí ìdí àtọ̀wá níbi gbogbo làwọn bẹ́rẹ̀ máa yá ni. màá dẹ́gbẹ̀ẹ́ gbọ́ kí ẹ bẹ́rẹ̀ nti atɔra fi gbélé kaka níbi muhammadu ata mara níbi fi akpè medina tó wù ó dé ìlú dáná alakoka ìlú dáná. ọlọ́ yà á di kẹrẹ tọ́wọ̀ iná òkè tọ̀wọ́ mẹ́ta ló ń bílí yìí ìpàtẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ ìdẹ àtọ́ra a máa yán ló dàrú jẹ́ àìjí láyé ọ̀lẹ́ ìmọ̀ àkàdẹ́mẹ́ ìwọ̀ mẹ́ta ló ń bílí ìjì ìrí ìjìwé máa ìjì látẹ̀sẹ̀ in àkàrẹ́jà ṣẹ́tàwó فعاذر فاستغلب على سوقه ليغيظ بهم يوسف الزراء نبات فاستغلب فاستوى

هذا حرب تبعيد تبعيد له بمعنى منهم إيه يا مسابة نبي الله وإزمني يا مسابة نبي تفاقا ملايك نيون ها وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم وهما وهما وهما إنما لسيعة يدها ملايك yanzu shi a magoyi da aka wayo gwada bai kan ina kan wani minimum ba bene ji a misa abe sannan bakar kuwalli yana munafikin a ce umar kuwalli sabulan ojo kaki min hum ima bi shi mokula ki kaki ni wadda lauri zina manu wa milu salihati magafirata ni wajo makani yan minimum tẹ́wọ́n kì í ṣí àmọ́ mẹ́tutù mẹ́tàtọ́gbá ìhú jà ìyẹ pọ́t lágèbí wọ́n wọ́n máa bẹ́ẹ̀ kà. tẹ́wọ́n kì ní mílíù wá ìṣòwò lè dènà má àwò. ó lè dènà má àwò mbó ìdẹ́gbà lábìkì ẹni kí màtúọ̀bẹ̀tọ̀ la ẹ̀ka gbọ́rọ̀ bá wọlé kúrú yìí sàábà níbi ìṣe ìmúdàdé ìmá àwọn ìdé má ànàbí ìdé tani ìdé kó wọn bẹ̀kí dẹ́kọ̀ ìdé kó wọn yẹn ń yẹn kókò wọn níbi tó tọ́ máa dá ìdé gbá níbi tó ọ̀gì ní mínímù wa àmì sàábì ọ̀tọ̀mátìkì ràn màjọ́ máa yánà màjọ́ mínímù tó yí ògbókì ìdẹ́gbà níbi màkàí gbógi dẹ́gbà níbi gbógi dẹ́gbà níbi màmá gbàdínà níbi òṣèmí ìṣèmàṣe anami sọ̀hábí anami múnáàfìkì múnáàfìkì kì í tún bá ṣe pé múnáàfìkì òun ìmú ni sọ̀hábí náà ẹ̀ẹ́dẹ́ kì máa tún bá pé múnáàfìkì ní ẹ̀ẹ́dẹ́ kì máa dìde ọmọ sọ̀hábí kì máa ṣàlìbọ̀ náà kì ní òun àti sọ̀hábí kó dàbálẹ̀ yìí. ma àwo màkàkọ́ onye òun onye mílíọ̀nù wáyé. Gbogbo gidẹ́pa níbi Mùnáfi gidẹ́pa níbi Sàhábì dẹ́pa ni. مغفرة وأجرا عظيما من حرف التبعيد ومعنى من للبيان منه للبيان من أي بيان دومو كما تسبيه فيه أبو سنة فما يوم ما يجوز منه إلى شيء بيان دومو شيء تبعيد تبعيد لكن بيه بويه ما كما تسبيه أو كفوية هناك من يبدأ من يوم ọka expression adụme expression ama nnọọ ka ule kwatere expression a min min ọla nkọ ọghọta ẹni àmì dictionary ti ní takwaro min ọgọ́kì máa dẹ̀ máa kàdọ́ jẹ́ mọ́ jẹ́ máa rẹ̀ mọ̀ fún máa kàdọ́ mọ́ hiyo eh, eh, oh, istifham ah. ma haka kama yau nafi annafi ah.